الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأضل فرعون قومه وما هدى يا بني إسرائيل لقد أنجيناكم من عدوكم وواعدناكم وواعدناكم جانب الطور الأينم ونزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحمل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى الحمد لله رب العالمين الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على حبيبنا محمد بشير النذير الهادي إلى صراط المستقيم وعلى آله وأصحابه الغر الميامين ومن سلك مسلكهم إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí à ń kíra wa padà sórí ètò Qisas al-Qur'an eléyìí tí Allah subhanahu wa ta'ala tó ṣe ní okùnfà ìkẹ́ àánú ìtọ́sọ́nà àti ìtají liman arada an yadhakkara fún gbogbo ẹni bá fẹ́ ronú àbí gbogbo ẹni bá fẹ́ wòye a ó ọ̀rọ̀ rẹ̀ ṣùkú rọ̀ tàbí fẹ́ jẹ́ ẹrú tí ó mọ̀ sí ọba tó dáa torí pé gbogbo kisọs alukoran ìtàn tọba adẹ́dàgbà pa fún wa gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa lánàá ó jẹ́ nǹkan ìtanijí ó jẹ́ nǹkan ìwòye ó jẹ́ nǹkan ìpeni padà sọ́dọ̀ ọba adẹ́dà lórí kí ló tọ́kọ yẹ ká ṣe hmm. ó dẹ̀ jẹ́ nínú tàn eléyìí tí à ń bá bọ̀ tó ní í ṣe pẹ̀lú tọba ní ìsọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ká gbàgbé wípé nínú àlèhùnmọ̀ tọ́lọ́ ọba aláàkọ́dà nínú àwọn ìran ẹ̀yà tó wáyé tọba àbẹ́dà kádàrá kànẹ́bí ó pọ̀ nínú ọba ní Israel ni. Ya bani Israel, iskuru ni mati allati an amtu alaykum. Ìjà àlàfíkùn àmbíyá. Ọba àdẹ́dà fúnra ara rẹ̀ ló sọ̀rọ̀ wọn fún ànẹ́bí. Ìyẹn ni pé kìí ṣe pé ànẹ́bí bá wọn. Ó bá díẹ̀ nínú wọn. Àmọ́ àwọn ànẹ́bí Ọlọ́run tó ṣáájú kò bá kankan nínú wọn. Ó wọ́n sọ fún pé já àlàfíkùn àwọn já àlàfíhìn àmbíyá ànábì pọ̀ nínú wọn àwọn tí mo ń sọ̀tọ̀ àwọn fún ẹ ìwàjà alẹ́kùn mùlùkà ó tún ṣe wọ́n lọ́ba wọn ni wà àtẹ́kùn mẹ́lẹ̀m yóò ti àhàdámìnà àlẹ́mìn ń tọ́ba adẹ́dá ò fún ẹ̀dá kan lórí ilẹ̀ lásìkò kan ó fún wọn lórí ẹ̀ lápadà délé ni torí wípé torí tiwọn lọ́ba adẹ́dá tẹ Fáráò ó tẹ̀rì fún wọn ó máa ń sọ fún wọn pé yábàá ni Ísírẹ́lì ẹ̀yin ọmọ Ísírẹ́lì ìfòrú ni'mati allati an'amtu alaykum ẹran tí bẹ̀rẹ̀ mi tí mo parí ilé lórí. wa anni faddaltukum ala al-alamin. wa anni faddaltukum ala al-alamin. mo wá gbé yín lọ́lá lórí àwọn tí wọ́n lò lásìkò táwọn ànábì ọlọ́run bẹ láàrin yín. wa idh anjaynakum min ali fir'aun ó tí mo là yín lọ́wọ́ farao yasumunakum su'al azab tó fi ọ̀pọ̀ nínú oníranran ìyàtọ̀ fi ń jẹyìn yuzabbihuna abna'akum wa yastahyuna nisa'akum wa fi dhalikum bala'un min rabbikum adhim wa idh faraqna bikum al-bahra níjọ́ tí faraqna bikum al-bahra òun ọlọ́run pàṣẹ kódò mo wá la ẹ̀yìn ìyẹn ni pé odò tẹ́yìn gbà jáde tẹ́ gbà kọjá odò yẹn ni Fáráò gbà tó tẹ̀lé wà àgọ́rọ́ àlẹ́ fẹ̀rẹ̀ wà ń tún so ọba arẹ́dà ń jẹ́ kó wípé ibi táwọn kan gbà kọjá ibẹ̀lẹ̀ yẹn kan ti tó yẹ máa dúpẹ́ orí fún wa náà. so tiẹ̀ kí ni ó mú yàn tí ó máa rìnrìn àjò tí ò ní lè dúpẹ́ tó bá dé àbí kí ni ó mú tí ò ní lè kírun tí bá ba lọ́nà ojú ọ̀nà tó rìn lọ́ba adára ti ní káwọn kan lọ tí wọ́n padà sílé ojú ọ̀nà táwọn ọmọ bàní ìsàlàyé gbà nínú odò yabasan látàkà fúdárakà wàlà àtàkà ó ní ẹ má bẹ̀rù pé wọ́n bá yín wàlà àtàkà ẹ má bẹ̀rù pé tẹ̀rì inú rẹ̀ ẹ má rìn lọ ó dẹ̀ sọ odò di gbígbẹ fún wọn táwọn náà sì rí so irú nature wo lásán kó ṣẹlẹ̀ sódò yẹn irú nature irú rẹ̀ olóṣù wa ṣẹlẹ̀ rí lẹ́yìn tiwọn yẹn ìwé ló tún ti ṣẹlẹ̀ rí wípé ìjọ kan òkun wa ṣe kí ni o òkun wa là àwọn èèyàn agbárin rẹ̀ kọjá ta ló ṣe bẹ́ẹ̀ fún wọn ṣe bẹ́ẹ̀ ṣáájú fún fẹ́yìn kan sotie ẹyọ kan rú rẹ̀ tí mo bá ṣe rú ẹ̀ fún ọ̀sàgbé anẹ́gbà Muhammad tí wọ́n tún wá yàtọ̀ gédégédé sọ ẹ jẹ́ ká sọ yẹn torí pé a máa ń sọ fún wa wípé ọba adẹ́dà sọ ọlá fún àlè ọmọ yìí tàbá lè dúró déédéé gẹ́gẹ́ bó ti sọ ọlá fún àwọn sálàfà hádé ilé ọmọ àwọn tó ṣáájú àwọn sàbẹ̀ anábọ̀ Muhammad rọ́kìbìl bahara fi wọ́tì wọ́n lọ ń ja ogun kan lásìkò kan wọ́n bùkátà láti gorí odò wọ́n dẹ̀ jẹ́ni tó jẹ́ pé wọ́n ń sábà ń gorí odò torí pé odò sí ní jẹ̀dú látara àárọ̀ tó pọ̀ tó bẹ́ẹ̀. sò wọ́n wá rí pé kò sọgbọ́n táwọn fẹ́ dá àfi káwọn gbọdọ kọjá kò dẹ̀ sí kíni kò sọ́kọ̀ ju omi àwọn atẹ́sìn nìkan ni. ẹni tó jẹ́ àmírù wọn ìyẹn ni pé àmírù lè jẹ́ akọgun wọn jẹ́ ọ̀nà mo gbàgbé kọ sàbẹ̀ yẹn òun ló sọ fún mi pé irkab bibisimilá hmm. ẹ máa wọ odò yẹn pẹ̀lú ìyọ̀ǹda ọba dẹ́dàá níjọ́ náà àwọn sọ̀hábà rìwáyà tó fẹsẹ̀ nílẹ̀ dáadáa ni wọ́n láwọn borí odò yẹn pẹ̀lú ẹṣin ẹṣin òde tẹ̀lé odò sí odò sí odò kìí ṣe kódò pín ọ̀kan nínú wọn sọ pé níjọ́ náà gbà táwọn wà lórí odò yẹn aṣọ léwọ́ ìyẹn níbi láwàní tí òun wé ó bọ́ọ̀lẹ̀ ó dúdé gíní mo tún náwó mu. kàrámẹ́tàn lè ha di ọmọ kàmà akramẹ́ bani Isra'il ọba adẹ́dàpá lè ọmọ ilé gẹ́gẹ́ bó ṣe ṣe fún tani bani Isra'il.

torí pé láàmà fáwọn mi kọ́dàrí náà ẹni ò lè sá fún kọ́dàrà ọlọ́wọ́ sí. ìdájà à láyé sákìrú na sá àtẹwà láyé sákìrú sásìkò ìkú òláyé ọmọ nìyẹn bá tó kò sí tó lè dínkù ó dàtọ́ máa ní yóò dákẹ́ ẹ̀mí rẹ̀ ó bọ̀ lẹ́kọ̀ọ́ sótìyẹ tí ò bá lówó ọkọ̀ wọn ya tí wọn ò bá ya ọkọ̀ ó gbé lọ́fẹ̀ẹ́ sòtórí pé bẹ́ẹ̀ lẹ́mí rẹ̀ ṣe kí ni ló fẹ́ tọ́ sí gbogbo ète tí fáráwó lè máa dá láti pé káwọn ọmọ ogun mọ̀ lọ ọba dàdà ní kí ṣètọ́nù ó dà láàmú ó pàpè kọ fún ó sì lójú ọ̀yìn fún pé ọ́ àmọ́ wò ó yóò máa sin mí dẹ́yìn rẹ ó padà tẹ̀lé wọn mọ́ gàṣe àrùn ọba dàdà lémi mo mọ tí mo fi bù dáru ìyẹn tó túmọ̀ yìí pé gbogbo ọ̀nà yẹn bó ṣe tẹ̀rì kò pamọ́ sọ́lọ́ wà àdọ́là fẹ̀rẹ̀ àwọn ẹ̀ka òmà ìyẹn túmọ̀ yìí pé ń gbọ̀ fara òkú wọn wòdò yẹn àdọ́là olóṣì lọ́nà ìparun ìbámọ́ bá wọn ó ti ẹ̀yẹ káàrò wípé bọ́sẹ̀ pọ̀ tó yẹn tá a ní wọ́n lé ní seventy thousand lápèjì ọba àwọn apá kan náà àwọn olùmọ̀ ti sọ ó yẹ ká ráwọn kan tí wọ́n bodò owó ẹnu wọn ó yẹ ká rí kí ni àwọn kan ọba dára ní fàgàṣíyà hùn mọ èèyàn kankan tó léwẹ̀ tó lànà àwọn èèyàn òsì lóbi ni wà àdọ́là fẹ̀rẹ̀ àwọn afẹ́ni ah. tí ò bá wọn wọ́dọ̀ ọ̀rọ̀ mọ́mọ́dọ̀ wẹ̀ kọ́ torí pé àlámọ̀rí yẹn dàbí àlámọ̀rí àwọn asahabel fil àwọn tí wọ́n gun irin wá kàbà tọ́fẹ́ wá wó kàbà lọ́dún tó bí ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn tí wọ́n gun irin wá ń jọ yẹn pátápátá kò sẹ́ni padà lé dáadáa nu wọn kò sẹ́ni padà láláyè wà á sàlà àlẹ́yìn tọ́yìn lọ́ba dáadáa ní fàgà ṣíyà ń máa gà ṣíyà èmi mo máa ń tí mo fi bò wọ́n dàrú ẹni fẹ́ mú mi àdàrà kàwé gárakù ìmú ìyẹn ni pé ìtẹ̀rí bá ẹni fẹ́ mọ̀ pé òmòdò wẹ̀ ni ó padà tẹ̀lé. وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بكيا وعدوا ẹwọ súrọ́tù yunus èyí táfà ń kà fún wa pé jáwázínà bí bani israel ọgbọ́n bani israel kọ́ ló mú wọn kọjá jáwázínà àwa la mú wọn kọjá jáwázínà amú wọn kọjá fa àtibá ahùn fèrè àwọn wájú rúdù fáráò wá rí bá ṣe ń lọ òun náà tẹ̀lé wọn ká sọ pé tẹ̀lé tiwọn ni pé ó gbà ni òun ò bá kọjá. àmọ́ ti ìtẹ̀lé tiwọn báàgìyàn ẹni tí olùkọjá àlà lórí wọn wàhádùn ìbá ìtẹ̀lé tọ̀tá ni kì í ṣe ìtẹ̀lé ìgbà fún tó bá jẹ́ pé ìtẹ̀lé tẹni tó náà nígbàgbọ́ irú gbàgbọ́ tí bàmí ìsọ̀rọ̀là níjọ yẹn ni òun náà bá là hmm. àmọ́ kọ̀ǹdíṣẹ̀ méjì òjò ṣe kíni kò jẹ́ ó là bágíyá wà á di wà. hatta idha adrakahu al-gharq qala amantu annahu la ilaha illa لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. ó tẹ̀lé wọn ata until ata yẹn means pé until adarakawo ìyẹn ni pé ọba adẹ́dàá dẹ́lẹ́kẹ́ abẹ́ kó jọ má bẹ wa mú kó má wàá lé wa mú kó jọ kó já lè túbá kó má jẹ kọ́wọ́ gbámú rẹ̀ lábúrò kàn wá. àtà àdàràkà olùkọ́rọ̀ ọba dàdà ti jẹ́ wọnú ẹ̀kún omi kódà ó ti fẹ́ kọjá àdájì àdàràkà olùkọ́rọ̀ kù ní ìtẹ̀ríba lépa bá iwájú òsè lọ ẹ̀yìn òsè padà tó bá lóun tiẹ̀ padà omi yẹn ti fẹ́ قال آمنت أنه لا nígbà tó omi ti padé hmm. omi lè kí ni bàbá omi hmm. omi dẹ̀ pade ko si sí ri pe iku ti de tori pe omi yẹn hmm. ti pe iku iku ti ba. ó ti ń pàbò báwọn èèyàn ṣe máa ń sọ àrẹ pé tí ẹ bá wọnú omi tó bá ti lè mílẹ̀ kan ìgbà tí ó bá mílẹ̀ kẹta yóò yó ni kí wọ́n ló sọ ìyẹn ni wípé ó wá rí òdodo ó wá ní ámẹ́ntù mo gbà ẹ máa wò ẹ máa wò kèfèrí tẹ́ẹ̀pì rí pé kò sẹ́ni tí ó kú ò láyé ìlà àmẹ́nàtìbìlà ìlà àmẹ́nàbìlà àyàfi kó nígbàgbọ́ sọ́lọ́ àmọ́ gbàgbọ́ yìí ò ní ṣe láǹfààní Hmm. ó ní ámẹ́ntù ánàwù mo ní mo gbà ánàwù pé dájúdájú láìlá àdé tí ìnira bá dé kálukú ó bọ̀pá bọ́sẹ̀ tí ò ní pẹ̀lú mi àfọlọ́ nìkan ṣoṣo. lófin ní fàyìnbá rọ́kìbú fìlfúlkì dáàwò wọ́n àmúkùrì sí iná ìlàwùdí falamma najahum ila albarri ìdáhùn yushrikun tí ọkọ̀ ojú omi àwọn tó wà ní ọkọ̀ ojú omi gan tó bá fẹ́ tẹ̀lé wọn ò lẹ́lòmí ìtàn máa ń pè àfi Allah nìkan àmọ́ ńgbà tí wọ́n bá bọ́ọ̀lẹ̀ sórí ọ̀dàn tán ìgbà yẹn làwọn yóò tún máa mú nǹkan mi pẹ̀lú ọlọ́run. àmọ̀tù mm, mm. fáráwò pronounce shahada so ọ̀rọ̀ wà lórí yẹn suratu yunus ẹ má jẹ́ ká rò pé kí ló gbé wa lọ suratu yunus kí sọ́sọ̀rọ̀ kùránì là ń sọ̀rọ̀ pẹ́ wà kí sọ́sọ̀rọ̀ kùránì mutajaza fi súwárì muta àjídà ọba adẹ́dà tó bá fẹ́ sọ̀tàn àwọn ìjọ kan yóò gé díẹ̀ díẹ̀ láwọn àyè kọ̀ọ̀kan ńlá kí sọ̀tàn wá àhìdá àyàfi àyàfi ìtàkà soso ló ṣe kíni ló sọ lẹ́ẹ̀kan náà onílẹ̀ ìsọ̀tàn ànábì Yusuf nínú súrà kan ló ṣe kíni ló ti sọ lèzálì kakọ́ alákẹ́ sínú mìíràn ìwòlá náà àwọn olùmọ́ni ẹ̀mí lónú súrà mi lọ́lọ́run ti dákọ̀ ànábì Yusuf tí ó bá sọ̀tàn rẹ̀ kó sọ̀tàn rẹ̀ níbo ni inú sọ́ọ̀tì Yusuf nìkan ni ó sọ ọkọ rẹ̀ nínú súrọ̀tì lànàán ó kọ sọ tó pọ̀ nínú súrọ̀tì Yusuf ó sọ kejì nínú súrọ̀tì fúsìlà tàwọn gáàfẹ́ ibì kan ṣoṣo tó ti sọ nìyẹn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni kò dákọ̀ rẹ̀ níbòmíì àmọ́ ọ̀rọ̀ ìtọ́ba ní Israel ó sọ pẹ̀lú ìbámu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ó ní ámẹ́ntù ìyẹn ni pé nẹ́tọ̀kọ̀bì ṣàhádà Fáráò gbólóhùn mo gbà láti mọ̀ pé gbogbo ẹni tí ó bá gba Islam lábúdà àǹtẹ̀ṣẹ̀ àdá aláìlà ó gbọ́dọ̀ wí pẹ̀lú ahọ́n rẹ̀ ó gbọ́dọ̀ wí pẹ̀lú ọkàn ó gbọ́dọ̀ gbà pẹ̀lú ọkàn rẹ̀ wípé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí aláà Allah ilaha illallah kò sẹ́ni tíjọ sí tọ́sí lódodo illa allazi àyàfi ẹni tíjọ sí tọ́sí gíní. sí tọ́sí òun náà lẹni tí àbá ní israel àgbà fún àwọn olùmọ̀lọ́rọ̀ lórí yẹn wọ́n ní sí náà àwọn rí i pé ẹ̀rù ló bá ìtẹ̀rì ló dé lójó wí nígbà tí a bá fẹ́ mọ̀kànrán náà tẹ́ bá ìgbàgbọ́ tiẹ̀ gbígbà tí àti gbàgbọ́ àwọn kíni àwọn òpìdán àríkò yàtọ̀ síra wọn mm. kí làwọn òpìdán sọ nígbà tí wọ́n ródòdó. kọ́ọ̀lù so ìyẹn túmọ̀ pé òpìdán gbà àwọn nígbàgbọ́ bí rọ́bìnà àlẹ́mí ọba àgbáńlá ayé torí pé ìgbàgbọ́ tútù bá tiẹ̀ ó gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú tó ti claim ó ti pèrè lọ́lọ́run so ó wá gbà pé òun ò kì í ṣe ọlọ́run ọba àgbáńláyé so ìyẹn ti yàtọ̀ ó wá ní amantu billadhi la ilaha illallah alladhi illa amen amanat bihi banu Isra'il ó wá ní wa ana. minal òkè àwọn gbólóhùn tó wá sọ pé náà o mùsùlùmí lèmi ó yẹ wá ìtọ́ba àṣẹ́ǹtì rẹ̀ ìyẹn túmọ̀ yìí pé gbogbo ẹni tí ó bá túbá tí ó padà ní gbogbo ló lásìkò tiẹ̀ a jẹ́ pé ó máa ń jù abẹ kójọ ọmọdé ojú fẹmi àtẹyìn kò sígbà téèyàn bá fẹ́ túbá kéèyàn ó tètè túbá náà máa fi ní àtàwùbàtù alẹ́lfàwọ̀ ọba abẹ́dàmọ́ ń fẹ́ kéèyàn ó tètè yára túbá gbogbo ọ̀pọ̀lọpọ̀ ayé tó ti sọ̀rọ̀ táwùbà ó máa ń sọ pé ẹ yára wàsáàrí ùú. ìlà magfiratin min rabbikum. ẹ yára tẹ̀sí ẹ yára torí ẹ̀mọ̀gbà wo ni ó yà ẹ má jẹ́ kíkọ́ yín mọ́ lọ́ba adẹ́dàfin sọ ní súrọ́tù nìsáà ó ní ìnáma tàwùbẹ̀tù. ìnáma tàwùbẹ̀tù aláwọ̀hì lìlàbínà àmàlúnà sún àbìjàhánà. mo bá kárí ìjọwọ́ kọ̀ǹdíṣàn ọba dàdà ní ẹ lọ mọ̀ dájúdájú owó kì í sọba alábòsí. àtàwùbẹ̀tù túbù ìyàtàwùbẹ̀tù Allah ẹni tí tútúbà rẹ̀ tọ́lọ́hún ó gbà lọ́wọ́ ẹ̀ òun lẹni tí ó ṣàṣìṣe bí jàhálà pẹ̀lú àìmọ̀kan. thumma yatubuna min qarib. ó wá túbá min qarib lásìkò tó súnmọ́ tí kò tí ì dé. Fa'ula'ika yatubu Allahu alayhim. Irú àwọn ọlọ́lọ́run máa ń gba tuntun bá wọn. Ìyẹn ni pé kò jẹ́ kó pẹ́ngbò dẹ́ṣẹ̀ yẹn ló tètè padà. Ẹ rí pé ti Fáráò ti kúrò kì í ṣe kó túbá ní kọ́sùrù. Àwọn òkè ìdẹ́wò làwọn ti túbá tiwọn, wọ́n túbá lórí fíìdì ní pápá. Hmm. Pẹ̀lú gbogbo àmì tí Musa alayhi salam tó fi hàn Fáráò ó ní wàhábà wọ̀sẹ̀kìgbà hmm. ó kọ̀ kò gbà ó ti wá lè jẹ́ pé lẹ́yìn ìgbà tí ó ń láàfà tó ń ṣe wàhálà torí pé àwọn bàbá Israẹla ló ń kó jọ ó wá fura pé wọ́n ti fẹ́ yọ jáde so ó yẹ kó gbà so tá a bá ti fòdodo hàn wá oníbẹ̀nu àdúrà táwọn olùmọ̀ máa ń sọ pé Allahumma arinal haqqal haqqo warzuqna ittiba'ah dákun fòdodo hàn wá ṣe wá lẹ́ni tí ó lè tẹ̀lé hmm. tá a bá ti lè jáde gbà wàárí náà bá ti là bá fi là wà lùzùkì náà jìnnà àbá já wá fi aburú ìbàjẹ́ ìṣekèfèrí fi hàn wá wá rọ̀ wá lọ́rọ̀ jáde sí kíní jáde jìnnà sí i ìyẹn túbọ̀ yìí pé ìyẹn sọ pé ń tù bá lọ́la láti sàwé má sọ pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bí a ti ramadan bá tẹ̀ wá fẹ́ di bíi twenty kíní kan òun àti kíní ara o ta ló sọ fún ẹ pé ó parí ẹ̀ sòyẹn túbọ̀ pé fáráò ó lọ tútú báyẹn lára àtà àdàràkà olùgọ́rọ̀kù títí tí kú sí kíni tó fi dé wá bá nígbà pé èèyàn rí màláìka ń pọ̀ kàkà kú wọ́n ti kíni lọ́ba ni wàlẹ́ ìsàtì tàwùbá tù. wàlẹ́ ìsàtì tàwùbá tù ní làbínà àmàlú rẹ̀ sẹ́yìn hàtì hàtà. wàlẹ́ ìsàtì tàwùbá tù tútúbá gbígba tútúbá lọ́wọ́ ẹrú kì í ṣe ẹni tó ṣàìdá àtá títí ó wá wà lórí àìdá yẹn. ìlà àbọ̀rọ̀ àhàdáhùn mọ̀lmọ́. tí kú fi wá kà mọ́. Ọ̀rọ̀ ìní túbitú Ó pé Ọlọ́run mo túbá ńgbà tó rí Torí pé ò ti rí màlẹ́kà tú. Ó ti mọ̀ pé kò yọ. lọ́ba dẹ́dà fi ní pé àánà wàkọ̀dà àfọ́yíta kọbílù wà kún terminal mọ́fìdí. àán ẹ̀kùn mẹ́jọ èdè Yorùbá àlẹ́ àán ó sì lè jẹ́ pé ní ìsìn. wàkọ̀dà àfọ́yíta kọbílù. wàkọ̀dà àfọ́yíta kọbílù ó ti gbẹ́rù gbẹ́rí. ó kọtọba dẹ́gbà nígbà tó yẹ kó o ṣe ṣáájú àsìkò yìí ó o ti gbà á. wàkùntà minal mufsidin. wàkùntà ntí ò tún wá jẹ́ lè gbà ni pé kùntà ó ti jẹ́ òbílẹ̀ jẹ́ tó pọ̀ lórí ilẹ̀. ìyẹn ni pé kọ́dà ọba dẹ́gbà kò lè kò lórí ẹ̀ kọ́dà ọba dẹ́gbà kò lórí ẹ̀ pé kò ní gbà ẹlẹ́ẹ̀kejì ẹ̀mọ́jà gbàgbé Musa aleyhisselam ó ṣe kí ni ó ṣe pèlè o hmm. tó ọba dẹ́dá sì máa ń gbàdúrà àwọn ànábì ọlọ́run ó dẹ̀ ti ṣàdéhùn fún Musa àti àrùn ní kọ́dí újì bá ti dà wá tukùmá àdúrà tẹ́ ṣe lórí fara ògbóde kí ni mo ti gbà pásítẹ̀ kí má ẹ̀yin náà dúró déédéé. wọn á tẹ̀sẹ̀rẹ̀ àníṣẹ́bí lálábí láyà àlẹ́mú. ẹ má tún rìnà ẹ̀yin ẹ má bá wọn rìnà ìyẹn ni pé àdúrà yẹn lọ́ba adẹ́dà gbà ṣáájú hmm. ló fà á tí ò jẹ́ kí Fáráò lè ṣe kí ni ó lè rí tútúbọ̀ Ọlọ́run. já àmìnà hadith lẹ́bi akhraja fahadu sunan wa imam ahmed akhraja imam ahmed. وأخرجه أبو داود في سننه كلاهما بسند عن ابن عباس رضي الله عنهما àwọn méjèèjì wọn lọ́dọ̀ ibn abbas làwọn ti gba àdéhìsì ibn abbas ló gbà wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ó là nẹ́bí sallallahu alaihi wasallam sọ pé eléyìí nínú asrarul ghaib nínú àwọn àṣírí kọ̀kọ̀ ni torí pé ìṣẹ̀lẹ̀ yẹn wa muhammed ọba jibril wa bá nẹ́bí sallallahu alaihi wasallam ó ní fara àìta ní ó ní ohun tí ọlọ́run yá muhammed fara àìta ní ó ní mo rí níjọ́ yẹn nígbà tí farao fẹ́ pe gbólò yẹn hmm. ó fẹ́ tẹ̀síwájú látún ti máa bẹ ọlọ́run pé mo fẹ́ túbá torọ́ mọ̀ yìí pé ọba dẹ́dà aláforíjì ni ó ní fa ahastu tíìnìl aswad kàmá tìmánìl hadith ó ní òun bu ẹrọ̀ fọ̀ nínú odò yẹn ó dẹ́gìrì ó ká tì í bọ̀ lẹ́nu ni. wípé kó má bàa jẹ́ wípé yóò rí tútú báyẹn fi rinlẹ̀ yóò wá kó fọ́ ọba dẹ́dà torí pé wà káànà mùsùlùmí òbílẹ̀ jẹ́ ni ó ti balẹ̀ jẹ́ ẹ wò ọ̀rọ̀ tánu ọ̀rọ̀ jìbìrì <laughs> àti pé tí ọba dẹ́dà bá ti ń kórìíra èèyàn gbogbo tọ́lọ̀ ọba aláàdá ni ó máa kórìíra jìbìrì gan kórìíra kó gbà ìyẹn túmọ̀ sí pé a gbọ́dọ̀ tètè túbá torí pé gbogbo tó wà lórí ilẹ̀ pátápátá ni ó máa ṣẹ́bi lé olùgbèlẹ̀ jẹ́yàn àtẹlẹ ó tàtẹlẹ bá àwọn ẹja ló búdò ni ó máa ṣẹ́bi lé. wọ́n àgọ́lá Fir'aun qawmahu wa ma hada. fàlíyàwó ìgbà sábà dàda wa ní olú owó gbólóhùn yẹn ni ò gbà fàlìyàwó lónìí. nùnà tí kabi bàdà ní kàlìsàkúnà ní mẹ́ni kọ́lìfàkà áyà. ọba dàda wa fẹ́ fi hàn fáráwò kí ló fà á tí mo fẹ́ ká káyà ìdẹ́mi ní swatu Yunus tanka kálí padà lọ sí swatu tọ́ha tó jẹ́ sábàbí làhàdí ìfẹ́ wa hmm. ìyẹn ni wípé torí pé fara ò lọ́lọ́ ana rọ̀ bùkún mú àlá ẹ̀ṣẹ̀ tó tóbi lórí ilẹ̀ ni ẹ̀sìn ẹ̀ṣẹ̀ tó tóbi bẹ́ẹ̀ oníkẹ́yìn parọ́ mọ́ lọ́hùn kó sọ ntọ́lọ́hùn sí kíni tí ò sọ hmm. inú ẹ̀ṣẹ̀ tó tóbi bẹ́ẹ̀ ni kẹ́yìn ó pè rẹ̀ pé ọlọ́hùn ránṣẹ́ sóhun tọ́lọ́hùn ránṣẹ́ sí i inú ẹ̀ṣẹ̀ tó tó ní bẹ́ẹ̀ òní kéyìn ò tẹ̀jẹ̀ lẹ̀ kéyìn ò pa ẹ̀mí tí ó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó tóbi ni ọba àdàdà máa ń torí ẹ̀ bínú àmọ́ fara òun mu láti ibi tó ga lọ́ba aláàní fa àkàzà òwòwò nàkẹ́lẹ̀ àfihàn ẹ̀ṣẹ̀ tó pọ̀ mo mú níta àkọ́kọ́ mo mú níta kejì ó pèrè lọ́lọ́run ó tó pàbà ní ìsọ̀rọ̀ ìlú kò náà ò pa Musa alayhi salam torí tó bá bá a mú ni ìbá pa àmọ́ bá a dẹ́gbẹ́ òsì kínní kò fi ìgò láyé rẹ̀ kò fi sọ́wọ́ ẹ̀ lọ́ba dàdà ni tó bá wà lè lọ bẹ́ẹ̀ sẹ́ẹ̀mọ̀ wípé àwọn èèyàn lè sọ wípé Fáráò ó disappear ni hmm. mo fẹ́ ká rí gbọ́yé díẹ̀ mọ́tò máa sọ fáwọn alágbára pé àwọn ah, wọlé lọ́nìí hmm. <laughs> wọ́n ṣe kí ni wọ́n wọlé lọ́nìí nígbà tágbára gùn wọ́n hmm. ni kinní kan wá wọlé nílẹ̀ kinní kan Ṣàngó wá ṣe kinní kí ló wọlé bó ló wọlé sí ẹni tí ò lè gbára ẹ̀ là tá a lè rí ẹ wá sọ pé wọlé kì ṣalágbára. so wọ́n lè àwọn èèyàn lè sọ bẹ́ẹ̀ ọba dàdà ni kí n lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé o kì í sọ ọlọ́run ẹ̀dá tó yẹ pẹrẹ òní farao ó ní hmm. torí bẹ́ẹ̀ jàwáàbù yẹn ni pé falìyẹ́wò nùnà jí kàbí ìbàdàn nìkan màá là ẹ ẹ̀mí ó kúrò lára rẹ gbogbo ọtẹ ìdíjọ wọdọ pátápátá làwọn ó jẹ kelekele ẹjẹ ó jẹ wọn ti wọn ni àmọ́ ìrẹ mi ní jẹjẹ ó jẹ. limakuna liman alfaka aya. mo fẹ́ kó jẹ́ ìwòye àti ìpeni ìgbàwáàsí kẹrù ó bani fún àwọn tí ó máa bẹ lẹ́yìn rẹ̀ táwọn náà ó fẹ́ dárú ẹ̀ṣẹ̀ tó dáhùn. Hmm lìtẹ̀kùnà lèmọ́n kàlífàkà àyà aláàbẹ̀tún aláàbẹ̀lì aláàkùnrinàtìwá yóò máa jẹ́ àpẹẹrẹ lórí pé àkẹ́sùkù àtẹ́kùsẹ́ni tọ́lọ́hùn lè mú taná sọ pọ́lọ́hùn lè mú kò sí n tí ò lè mú kò ní dá <laughs> tó bá wá dá ipá rẹ̀ ó ṣe kíni ipá rẹ̀ ó kà wípé ẹ̀dá kan bẹ ó wá lágbára ó káyà ẹ sọ fún pé àwọn kan káyà ṣáájú ẹ ọ̀pá ọba adẹ́dà padà káwọn kò sí ẹni tó tí ò bá tí ì ṣetán àti mú ni láàṣọ àwọn èèyàn rò pé pọ ọlọ́run ò ká toró mú àwọn ẹ̀kan tó lágbára jù lọ. fàlẹ́ ọmọ nana jí kàbí ìbàdàn níkà wàlẹ̀ tẹ̀kún náà lè máa ń kọ́lé pàkà áyà. wà iná kàfíìrọ̀ mìíràn náà sí àyà tí náà lọ́gọ́ mi. torí pé ọ̀pọ̀ kẹfíìrù mìíràn náà àwọn èèyàn tó pọ̀ lórí rẹ̀ lánàá àwọn èèyàn tó tún wáyé lẹ́yìn rẹ̀ àyà tí and ayatina nípa ìjọkan soso wa ẹni tí ìjọsìn tọ́sí lódodo làgáfìlún àwọn yóò fọnú fọ́ra o táwọn èèyàn bá ti rágbára idán àwọn èèyàn ti rò pé ẹnu ìyẹn ọlọ́run sí tí wọ́n lè pè é bẹ́ẹ̀ báwọn èèyàn ṣe máa ń rá bàbà níwájú àwọn èèyàn àwọn èèyàn máa ta aṣáájú kan èèyàn kan tẹ́pẹ̀ ní wòlíì wọ́n lè máa la tó bá kọ́ máa ni wọn ò torí pé wọ́n ti rò pé ohun ti sọ nígbà pé ọlọ́run ń ṣe kí ni sọ àwọn èèyàn ò tẹ̀lé lànà tọba adẹ́dà èèyàn làwọn ẹ̀dá làwọn èèyàn ń sìn àwọn èèyàn ò sin ọba adẹ́dà mọ́ tẹ́bárí wàhálà táwọn èèyàn máa ń ṣe lórí pé wọ́n ń sin ẹ̀dá ẹ̀rú ó gbà yín àwọn èèyàn lè travel per kilometers miles torí pé wọ́n fẹ́ lọ sìn yàn àmọ́ wọn ò lè dúró nínú ilé wọn láti kí ni láti jọ́sìn fọba adẹ́dà mẹ́wàá gbẹ̀yìn ni ẹ lọ wo mọ́sálásí náà so àwọn great opportunity tọba adáda máa ń fáwọn èèyàn wípé ẹ jẹ́ á lọ wọlé tọ́lọ́run lọ ẹ ká lọ kóra ró ẹ ká lọ gbàǹfààní so ó wá wúwo lára àwọn èèyàn sáka yẹn máa pọ̀ o èèyàn wà náà lóye sí ó wà máa ro yẹn fáàmà dúdú á wà táwọn èèyàn máa fi wo bọ́ọ̀lù ó yá ìbọn mílíkì ó ságolo nù ó yá ní ń ṣèrànràn ẹni ó mu mílíkì gan ò ṣe kí ni so wá ìfẹ́ ní pé wọ́n jagolo sí kí ń dààmú ara ẹ̀ ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ mm-hmm. ọba adẹ́dà pè wá lákèsí pé n tó kẹ́yìn Fáráò ò ní wípé ọba adẹ́dà pèsàgù ara ẹ̀ ibi tí mò ń lọ nìyẹn ó pèsàgù kí ni ara ẹ̀ ìyẹn túmọ̀ yìí pé ó dó padà tì í lọ sétí bèbè Fáráò ń bẹ lórí ilẹ̀ pẹ̀lú ara nùnà jíìkà bíbádà nìkan lítẹ̀kùnà lèmẹ́n àlìfáàkà àyà mo fẹ́ káwọn tí ó bá wá lẹ́yìn rẹ kí wọ́n rí kán lè mọ̀ pé o kì í sọ lọ́n ẹ̀dá ni ẹ. kódà àwọn èèyàn sọ́gbà tá a dé mọ́sárì wọ́n padà jẹ́ oyè wa wípé àwọn kan jí gbé nínú museum tó wà. <laughs> àtúráwọ̀ kan tó sọ pé òun nìkan kọ́ lọ́ba adẹ́dà pírísàbà rẹ̀ òun nìkan kọ́ wọ́n ló jù bẹ́ẹ̀ lọ torí pé ara àwọn kan ní museum yẹn táwọn náà yàtọ̀ sí farao tí wọ́n bẹ́ẹ̀ dì sí tára àwọn òṣìṣẹ́ rà torí pọ̀ bá nàìjíríà bíbá dání wàhálà ara ni o ẹ̀mí ẹ̀mí ó kú bẹ́ẹ̀ mọ́ àdáríkà ń jìyà lọ́wọ́ tọ́lọ́ba dẹ́dà sọ pé anáàrù yóò rọ̀gùn náà àléyà gùdú wọn wá àṣìyá fáwọn òtẹ́ rí ń jìyà lọ́wọ́ torí pé wọ́n máa tì síná láàárọ̀ àti lọ́sàn-án ó ní wàyà ọmọlì kìyàmẹ tì ẹ wàyà ọmọlì kìyàmẹ tó bá di jọ́ọ̀lì kìyàmẹ wọ́n wá sẹ́sẹ̀ jìyà àṣàdàlà àdá ju èyí tí ń jẹ lọ́wọ́ báyìí lọ ara dilalatun ala subuti azabil qabr eléyìí fi rinlẹ̀ yìí pé èèyàn wà lórí bẹ́ẹ̀dì tó bá kọ́ni bẹ́ẹ̀dì náà ló bá ṣe wà yóò máa jìyà tó bá wà nù sàárè yóò máa jìyà kò sí nítorí wa tí ò ní ti yìyà ọba dẹ́dà tó bá ti lẹ́tọ̀ọ́ sí abẹ májè kí àlè tọ́ sí wa. Hmm. Inna fi dhalika la'ibratan liman yakhsha. Inna fi dhalika la'ayatin liman yakhsha. Ó jẹ́ àpẹẹrẹ ìwòye ní fẹ́ni tó bá fẹ́ páyọ̀ ọba dẹ́dà. يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى àbí Allah subhanahu wa ta'ala gbogbo ìdára tó wọlé ṣe fáwọn náà mọ́ṣọ́ aláìláì mórí ìyẹn ni pé ńgbà tí Fáráò tẹ́rì ṣe mọ̀ pé á padà pé kí wàá ní masir kí là padà sí kí ló ń ṣẹlẹ̀ sí Bani Israil ìyẹn ni pé wọ́n ti gorí òkun wọ́n ti là lọ́wọ́ ta ni lọ́wọ́ ta wọn wọ́n ní yáàbà ní ìsọ̀rọ̀ ẹ̀yin ọmọ ìsírẹ́lì. wọ́n ní àǹjẹ́ ìnákùn. a ti là yín báyìí hmm. bẹ́tìrì ẹ̀yin kọ́lẹ̀ lára yín o a ti gbà yín lẹ́lẹ̀ bí ìgbà pé wọ́n lórílẹ̀‐èdè gba independence bẹ́ẹ̀ ni ó ṣe rí. ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀‐èdè tó gba independence wọn ò kú ọ̀lọ́mú wọn ò kú ọ̀lẹ́ni tán múlẹ̀ o hmm. torí pé ńgbà tí wọ́n fún wọn lómìnira fúnra wọn náà tó dára wọn padà sí kí ni soko ẹrú so lọ́ba adẹ́dà ti rò pé bàbá ẹ̀yin náà mọ́tò dára yín padà sóko ẹrú ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló wà láyé tó jẹ́ wípé still náà oko ẹrú ni wọ́n wà wọ́n sì máa celebrate fáwọn gbòmìnira torí pé wọ́n lè dá nǹkan kan ṣe tábà kówó lórílẹ̀-èdè wọn wọn kò lọ bẹ̀ tí wọ́n bá gbàṣẹ ọ̀nà wọn ti lọ gbà wọ́n máa tún ìlú onílù ṣe ìlú tó fún wọn lómìnira ìlú tí wọn ò ní sẹ́kìnì wọn ò ní yà sí torí pé wọn ò rántí ìbẹ̀rẹ̀ ọba adẹ́dà tó ṣe fún wọn níjọ́ tí wọ́n ń kó àwọn èèyàn kúrò lórílẹ̀-èdè wọn tí wọ́n lọ ń fi wọ́n ṣẹrú wọ́n tó torí ẹ̀ ronú ó yẹ ká lè ronú náà nígbà tó bá aláà tó gbà wá níbi ìgbèkùn amúnilò wọ́n ìta tún wá dá wa padà ara wa padà síbi kí ni ìmúnilò ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń pè ní alìsèmárò gẹ́dùn mubashir eh? alìsèmárò gẹ́rù mubashir gẹ́rù mubashir ìmúnilò ṣíṣe kí ni indirectly direct ni tàkọ́kọ́ indirect ni kini tẹ̀lé kejì kọ́ba aláwo làwọn ń bẹ̀ ọba adọ́dà wọn sọ kọ́rí àǹjẹ́ iná fún mọ́tì láì wọ́n ní jẹ́yẹ̀ jẹ́ yàwó ma àṣùrọ̀ ìjọ àṣùrọ̀ tenth of muharram tá a sọ fún wa níjọ́ yẹn jẹ́ ní dọ́tà nẹ́bí sọ̀rọ̀ fẹ́lá tó rí wọn níbo di tenth of muharram ó rí táwọn yẹ̀wúdí àwọn bàdé sàìtà ń celebrate ìjọ yẹn pẹ̀lú pé wọ́n gbá rẹ̀ sóò ti rí ìbáwọ̀ tọ́lọ̀ hmm. bá sori fún ọ kí ló yẹ kó ṣe báwo láṣẹ wá dúpẹ́ wà gbá rẹ̀ hmm bàbá ìsàlá ń gbàwẹ̀ ànábì wa bí wọn ìkí àtọ̀lọ́ lọ́kọ̀ ó ní kí ló dé tẹ̀ ń gbàwẹ̀ ó láwọn ń gbàwẹ̀ òní nàṣúmù yawman ṣùkùràn lilladhi nájà bani Isra'il min batish Fir'aun nájà Musa min batish à ń dúpẹ́ fọ́nà tó la bani Isra'il àti Musa lọ́wọ́ tani lọ́wọ́ farao ànábì wa sọ pé nahnu ahaqqu bi Musa minkum aw kama qal àwa la lẹ́tọ̀ọ́ sí Musa ju yìí lọ torí pa àtẹ̀lé ẹni ó gbà yín ọba dada wà á fi wa bẹ́ẹ̀ oníwà wà adínákùn jáni bẹ túrè láyémẹ́n ọba dada wà dá wọn padà wípé lílọ tẹ́ ń lọ ìbò lẹ́ ń lọ wà ní ẹ máa lọ etí bèbè jáni bẹ túrè lẹ́gbẹ̀ẹ́ òkè tí ń sí náà ibi tọ́lọ̀ ti bá Musa sọ̀rọ̀. <laughs> náà kọ́tù wá débẹ̀ sẹ́mọ̀ wípé ẹni tí ò kẹ́rù lọ́wọ́ kí ni wọ́n jẹ mélòó mélòó kó lọ́wọ́ ọba dada ní rárá láti mọ̀ wípé ìkram àpọ́nlé họ́nà tí ọba dada họ́nà bá ní sọ̀rọ̀ kò fẹ́ẹ̀ rọ́nà yẹn kan wọ́n ni wànàzálínà aláìkùnmọ́lẹ́mẹ́nà wà torí pé ẹ̀ ń jẹ lọ́wọ́ tó pọ̀ wọ́n wá máa bíbá Musa pé ìrẹ́ Musa ń bọ̀ wá kó ọ̀hábì kí là jẹ ẹ máa <laughs> Musa inna lan nasbira ala ta'amin wahidin fad'u lana rabbaka an yukhrij lana mimma tunbitul ardu min batniha. kókó débẹ̀ ntọ́ bá dàda ní ká máa jẹ ní o wọ́n ní ọba wa ní wa nazzalna alaykum ìyẹn pé oúnjẹ ń ti sánmà bọ́lẹ̀ àwọn kan ní rárá ntọ́ bá dàda ń tíra àti sọ wa ní wípé wọ́n ń jẹ alimanna wọ́n ní ó halwa aw hulwa bíi nǹkan tó dùn ni wọ́n ní gìkan ló máa ń so wọ́n àdẹ gbégi yẹn wọ́n kàn lọ́bẹ̀ láàárọ̀ oúnjẹ tí wọ́n máa ń já lára gì yẹn ó níbi gbogbo tí ń jẹ oúnjẹ wàsálùwà ni pé ọba direct ó darí àwọn ẹyẹ kan ti àwọn ni but ó jọ ni so kàn náà ṣe kí ni ìyẹn ló fà á tí wọ́n fi sọ pé yá Musa lánàṣbíra aláàtọ̀ àmì wa ẹmọ aláìmọ̀kan wọn ò ṣiṣẹ́ o wọ́n ń jẹ láìṣe torí pa láìmórí lọ́mọ ádámà ọlọ́mọ ṣèwà sọ láìmórí wọ́n wá ní ìrẹ́ Musa alayhi salam lánàṣbíra aláàtọ̀ àmì àlè káwá máa jẹ́ pé nǹkan táà máa já ní sánmà yẹn ò tẹ́wa lọ́rùn. ìfàdé ọ̀húnlẹ́rẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀. báwa bẹ ọlọ́run ọba rẹ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ fara ọmọ ẹgbẹ́ ọba ní sọ̀rọ̀ yìí fádìwù lànà ẹ̀rọ bákà ní ẹ̀ka tó kọ́ fádìwù lànà ẹ̀rọ bà báwa bẹ ọlọ́run wa wọ́n bẹ ọlọ́run rẹ̀ tó ní okú wa wáyìn. yóò Hmm. ọ̀bára tẹ́ntẹ́ fẹ́nu bákọ̀líhá wàkẹsà ìhá wàfúnmíhá wà àdásíhá wà bàsọ́líhá a fẹ́ jẹ hadas òyìn dàbí dáwà báyìí ló ṣe rí hmm. a jẹ fúùmù a jẹ basọ́l ìyẹn ni pé a jẹ àlùbọ́sà hmm. ah, Musa wá ń sọ wípé àtẹ́sítẹ́bìlúnà bìlẹ́bì hùwà ánínà bìlẹ́bì hùwà ọ̀yìn. Ẹ wá ń wá eléyìí lẹ́ fi ń fi wé tó lóore fún yín. Kí ni kí màá oúnjẹ téèyàn fẹ́ jẹ kọjá tí ó lóore fárẹ̀ tí ó bẹ̀ jó sẹ̀mí? Ibi tù. Ibi tù ní sọ̀rọ̀ òun fa iná lákùn máa fa àlùkò. Òkè ibi tẹ́ wáyé ò tẹ̀yìn lọ́rùn, ibi tù ní sọ̀rọ̀ ẹ wọnú ìlú lọ. Hmm. Fa iná lákùn máa fa àlùkò ẹ wá lọ́mọ ṣiṣẹ́. وضربت عليهم الذلة والمسكنة. à ń bọ̀ wá ń bẹ̀ tó káwọn lè kúrò lórí ayà yẹn ọba dẹ́dà wa ní kùlú. mi ń tọ́ iye bá ti máa rọ̀dà kò náà kún. ẹ máa jẹ mi ń tọ́ iye bá èyí tá a fún yìí òun ló bá àdúnú oúnjẹ máa rọ̀dà kò náà kún àwa lápèsè rẹ̀ kìtìpẹ́ yìí lẹ̀ ṣiṣẹ́ ọba dẹ́dà ní fún wa jẹ náà sáwà là ń fúnra wa jẹ ni máa rọ̀dà kò náà kún gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ aláà ló ń fi ìdè wa hmm. torí pé ẹni gbèsù ẹ̀yin náà wo afẹ́ gbèsù àwa mú èbùsù àti borí ebè iṣu yẹn wá dé kí ni ó wá bàjẹ́ sẹ́sù tá a ti bọ̀ bẹ̀ la mú hmm. iṣu bí kékeré báyìí la ti bọ̀ hmm. ẹ wá wa dúdú tó ṣe kí ni hmm. tó tara ẹ̀ jáde máa rọ̀ takùn náà kùn. wọ́n á tẹ̀tàn wá òfin. wọ́n á tẹ ẹ má kọjá àlà lórí ẹ̀ o. Fàyàhìnlá aláìkùn gọ́dọ̀ bí. Kí ìbínú mi má bàa dẹ̀tẹ̀ lọ́yìn lórí. Wà kọ́lá bá dìlù àwọn olùmọ̀kánmọ́ ń ka tẹ̀wá yẹn pé fọyọ̀ fún la àlẹ́ ìkùngàdọ̀ bíi kí bínú mi má bàa sọ̀kalẹ̀ lẹ́yìn lórí. wàmẹ́yìn. wàmẹ́yìn yá lílá alẹ́ yìí gbọ́dọ̀ bí fakọ̀dẹ̀ hawa. gbogbo bàtẹ́yìn bá ti kọjá àlà ọba abẹ́dà tí bínú rẹ̀ bá sọ̀kalẹ̀ sí fakọ̀dẹ̀ hawa. irúfẹ́ bẹ́ẹ̀ yóò ṣe kíni yóò dẹni ìyẹpẹrẹ hawa bìmánà asákìt ẹni tí ó wálẹ̀ èyí tá a pẹ́lẹ́ yóò padà wá dẹni yẹpẹrẹ tí ó máa dààmú kó tó jẹ mm. abẹ mọ́ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ bí mm. wá lẹ́rú tí ó mú orí tí ó lè dúpẹ́ orí ìjà mm. kọlọ́ba aláṣẹ fún wa lọ́wọ́ tààdà rẹ̀. nísìnyí a fi ojú òkú kalẹ̀ fún àwọn arẹ́dá ti lè ìbéèrè tàbí láti béèrè question <clears throat> now zero eight zero one three eight four one zero two five tàbí zero eight zero seven two. nine zero one zero two five zero nine zero five eight seven nine one three one three. وعليكم السلام ورحمة الله وبركاته